orúkọ tèmi ni Fọlárànmí Mùtáírù Àdìsá iṣẹ́ aṣọòkè ni iṣẹ́ tí wọ́n bí mi sí so òun náà ni adẹ̀ ń ṣe ní ìlú Abẹ́òkúta. ìtàn gẹ́gẹ́ bá ṣe gbọ́ aṣọ òkè láti ayé àwọn bàbá wa lọ tí ń hun aṣọ òkè yẹn so a dẹ̀ claim ẹ̀ pé ìlú Ìsẹ́yìn ni aṣọ yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so bóyá pa àwọn kan wá kọ́ṣẹ́ so kálukú gbé lọ sílùú ẹ̀ wọ́n ń hun nílọrin náà so àwọn ẹ̀yà Yorùbá míì náà àwọn náà ń hun so wọ́n ń pe àwọn kan ní kente ẹ̀hẹ́ ìgbìrà so àwọn Ghana náà máa ń hun. ọmọ ìyá mi ẹ ó yà lẹ́gbọ̀ọ́ jẹ́ àwọn tó jẹ́ bàbá tiwa ló fi lé wa lọ́wọ́ àwọn bàbá tí àwọn náà kọ́ lọ́dọ̀ bàbá tiwọn ni that is our own major work in sẹ́yìn wọ́n bí wa sínú ẹ̀ àdàgbà sínú ẹ̀ so kì í ṣe nǹkan tá a kọ́ first month èmi náà ń sìn there is nothing that is doesn't know about this work so ngbà tá a wà ní ní during the undergraduate period a máa ń bá àwọn lecturer wa ṣe aṣọ òkè agbádá so gbẹ̀dọ̀ ti pé wọ́n kálukú ń wá à ń bá wọn ṣe aṣọ so gbà tá parí ní UNAB a ṣiṣẹ́ pẹ̀lú Ọbásanjọ́ farm fún just six years so during that period náà àwọn tí a ń bára so òjé ká gbádùn wọn máa pè wá ní ẹjẹ wá bá so wá ní láti voluntary ká resign ká wá stand on our own so la fi bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ aṣọ yẹn so tọ́lọ́run tẹ́ gbà fún wa tó yẹ pé à ń bá àwọn yẹn ṣe à ń kó lọ sí ìlú òyìnbó à ń ṣe à ń kó àwọn kan lọ sí UK so all of the world ni wọ́n máa ń pè wá ni wọ́n bá wọn sàbẹ̀dá máa kó travel so you know Rome was not built in a day we we start with just like a two loop, and we are weaving in front of this our main building so later we join one to it making three making four making five we just discover that that place cannot contain us we have to move down. Eh, ẹ mọ̀ pé àṣà wa ni so kò síbi tí ti fẹ́ àwọn tí wọ́n aṣọ òkè lọ́ máa lò ní ilẹ̀ Áfíríkà nílẹ̀ Yorùbá. so as you, can, as you can see this one now is we call it buba laser cut. So we normally do it for bread. This is wrapper for it. So it's already beaded, stones. We have already embellished it. The husband will use this one as uh, a agbada. bí sọ́n bá ti ṣèyàwó tí wọn ò lásù òkè so wọn ò believe pé wọn ò tí ì ṣèyàwó ńbẹ so bóyá wọn fẹ́ joyè ni so olú yẹn tó fẹ́ chieftaincy title kìíní so they wear big agbada. If you are to explain the process tí a fi ṣe aṣọ òkè yìí jáde á rí i the first thing is purchase of materials. This is the material we purchase. We purchase it from Lagos. Nǹkan tá a fi ń ṣe ká ló pé material tá a fi ń ṣe ó pé méjì. A máa ń pè kan ní ìta a máa ń pè kan ní ìrọ́ the first stage is setting of cotton ẹ rí i pé láàárọ̀ gbàtà fẹ́ bẹ̀rẹ̀ a kọ́kọ́ measure ilẹ̀ yẹn because a fẹ́ kó jẹ́ length ninety ní awẹ́ kan so wọ́n á set ẹ̀ sílẹ̀. Si tíra òun ni wọ́n so sí ojú ọmú tábà ti so sójú ọmú wọ́n á rí sí àṣà so eléyìí òun ló fọ́ọ̀mù ìta so èyí tó wá fọ́ọ̀mù ìrọ̀ òun ni owó eléyìí ta lọ dá a dá bí eléyìí so after tá a wá dá tán tó ti wà bí eléyìí àwa moustache happy for. so tá bá ti wá fi starch yẹn fọ àṣà tó bá ti jẹ so tá bá ti fẹ́ ka àwájú sórí eléyìí náà ń pè ní akata so akata yẹn a máa ka sínú àkárọ́ àkárọ́ ní kéèké tí tí à ń kó sí yẹn a ka sínú àkàrà àfi kọ́má roll kọ́má roll èyí tó ń sẹ̀tì yẹn ó máa rọ sínú yẹn so tá bá ti ka sínú eléyìí ó ti di òun la máa bẹ̀rẹ̀ sí fi hun aṣọ yẹn tá ti fi hun to now form this final product. igi tí wọ́n jókòó yẹn òṣòwò là ń pè ní loom òfin so tá bá ti fẹ́ ṣe a máa pe ilé we call them àti sẹ́yìn the carpenter there so wọ́n á ṣe it will be in part by part they will just ship it for to us so we now call carpenter to assemble it. àwọn páàtì kan bẹ́ẹ̀ tá à ń pè ní fixed fixed equipment there are some that we call variable equipment all this one all this owu they are variable equipment but àwọn eléyìí fix ni because a lè lò wọ́n tán a máa continue lò wọ́n ni <laughs> so nínú àwọn materials yẹn a ní ọmú eléyìí ni ọmú so ká ní àti akọ fẹ́ bẹ̀rẹ̀ aṣọ akọ máa rí sójú ọmú tábà ti rí sójú ọmú yẹn eléyìí là ń pè ní àṣà so a máa rí sí àṣà so tó bá ti wọnú àṣà so abẹ́rẹ́ sí máa ọkọ̀ lélẹ̀ òun la máa fi bẹ̀rẹ̀ sí mu so òun la máa ń fi tàbá ti ká òwú yẹn so eléyìí là ń pè ní àkárọ́ àkárọ́ àti ká òwú sínú àkárọ́ so àkárọ́ ní ẹ bá mú àkárọ́ kan so ìyá mu ìyá jù sínú ọkọ̀ so ìyá fi ìgbálẹ̀ bọ̀ ìyá bẹ̀rẹ̀ sí mu so lẹ́yìn àtẹ̀ ní èyí tó ń pè ní ìtẹ̀sẹ̀ eléyìí là ń pè ní ìtẹ̀sẹ̀ tó bá ti ń tẹ̀ ọmọ máa yanu ọmú máa tó bá ti tẹ̀ tí ẹ bá ti tẹ̀ ìtẹ̀sẹ̀ ọmú máa yanu so ìyá fọkọ̀ sí ó bẹ̀rẹ̀ sí lọ so eléyìí là ń pè ní pófì so eléyìí là ń pè ní ìkéke ẹ̀ẹ́dẹ̀ńpele eléyìí ni ìyín sọ àbí gbọ́nrin eléyìí ni gbọ́nrin so eléyìí tàbí yìnyín òun là ń pè ní ìyín sọ òun náà máa fi yín tó bá ti ń yín aṣọ wọn máa aṣọ wọn máa bò wá so tó ti ń tó ti ń yín aṣọ wọn máa bò. àríwá wa ni the whole of this one òun ni wọ́n ń pè ní loom à ń pè ní òfì ní Yorùbá òfì so eléyìí tó ń ṣe kínní eléyìí gangan ló ń pè ní òkùnkùn so ẹni pé àwọn yorùbá àwọn bàbá máa sọ pé ibi tí aláṣọ jókòó sí lòkùnkùn máa wá bá so eléyìí là ń pè ní kọkọgún so ẹ rí i pé tí ọmọ tí àwa kọ́ fẹ́ gba apprentice tó fẹ́ kọ́kọ́ kọ́ṣẹ́ eléyìí lọ́kọ́ máa làákọ́ máa kọ́ so òun gangan làwọn bàbá wa fi kọ́ wa níṣẹ́ ní ìṣùgùdù so àwa gbé akata lórí ẹ̀ so òun ni akata máa fi eléyìí là ń pè ní kọ́má road so that's modernization of ẹ̀ eh, kọkọgún machine gangan là ń pè ní ìdáwó la fi ń dá òwú so àwa ti dá eh, eh, so láti máa wá lọ starch yẹn wàá dá sí eku àkókò tó máa ń gbà wá tá a bá fẹ́ sẹ́ẹ̀tì bóyá bọ́ǹdù kan so within láàrin thirty minutes a lè sẹ́ẹ̀tì bọ́ǹdù kan bá fẹ́ sẹ́ẹ̀tì bọ́ǹdù méjì láàrin one hour la máa fi sẹ́ẹ̀tì ẹ̀ so tó bá fẹ́ hun náà so ní èdè tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láago mẹ́jọ títí di aago mẹ́rin wọ́n lè hun bọ́ǹdù méjì so ẹni tó bá fẹ́ iṣẹ́ dalẹ́ lè hun bọ́ǹdù mẹ́ta àwọn department design department àwọn la máa gbé department ó kì ẹ̀yìn aṣọ afẹ́fẹ́ rán agbada, so the first thing tá a máa béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ tó fẹ́ rán agbádá tá a fẹ́ rán agbádá fún a máa béèrè measurement just two measurements we need from the person we want to sew agbada for the size of the cap and the height of the person so we give the person the length of the agbada and the size of the cap so then we give him the bundle of that like three bundle to sew it so the person we join it after joining one by one So there's embroidery. This is what we call embroidery. So they will do the embroidery, the knitting. So after the, they join this one, they will attach this one and sew it. So and then it will become ready to wear, my brother. So àwọn aṣọ yẹn wọ́n pé oríṣi bíi mẹ́ta ni wọ́n. Alákọ̀ọ́kọ́ ń tó ti wà láyé àwọn bàbá wa tó ti ń sọ. So òun là ń pè ní eh, olówù ló máa ń pè òwú pure cotton òwú lásán ni so cotton to cotton la máa ń pè láyè ìsìn irú supernet lélẹ́yìí so òun ni mixture òwú àti crantex crantex yẹn ni èyí tó máa ń dán tó ń dán yẹn so àwa mix ẹ̀ pẹ̀lú òwú so òun ló fún wa ní supernet so méjèèjì ni materials méjèèjì yẹn òun la la mix papọ̀ so ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun tiẹ̀ pure crantex ni tó jẹ́ wáyà tó wáyà yẹn òun lélẹ́yìí tó yẹ pé crantest pure crantest òun la fi wù yẹn ẹ̀rí kó máa dán yọ̀yọ̀yọ̀ dísùn ẹ wáyà tó wáyà náà a bá ṣe ní oúnjẹ òun náà ń pè ní oúnjẹ àwò a bá ti fẹ́ fi wò sí a pè ní oúnjẹ àwò so àwọn oúnjẹ àwò yẹn tó wá póríṣiríṣi so a pa àwọn kan ní basket àwọn basket bí ìwọ̀nyẹn bá ṣe súnmọ́ra wọn sí la fi fún lórúkọ this is sanyan you will see it sanyan it's a, it's a combination of carton colour and white then nísìnyí àwa ti modernize ẹ ẹ rí i pé àwọn kan mẹ́ta ń lẹ stone mọ́ sí i tábà ti lẹ stone mọ́ ta embellish ẹ̀ so wọ́n máa ṣáná wàìwàìwàì so gbogbo irú àwọn abroad yẹn sì ní US UK nǹkan tó ń lò kò sí pati tó fẹ́ ṣe so wọ́n á pè wá ni wọ́n á ṣe àwọn aṣọ tó yẹ pé ó wà òkè àwọn stone yẹn wọ́n kó wá láti Dubai wọ́n pè wọ́n yẹn ní Dubai stone sọ yẹ pé tó bá tanná sí wọ́n máa bì bì <laughs> ṣùgbọ́n àwọn kan yẹn ó jẹ́ kí iṣẹ́ iṣẹ́ aṣọ kẹ́ kò jẹ́ kó parun ó tún ó tún wù jáde sí ojú kó tún máa so kó tún prevent láti go into extinction so ó tún jẹ́ kó tún máa lo òkè sí so during that time that we are we are doing this etai for for those people in Germany so in US somebody just calls ah those etai can you tie it down and already send it to us those auto gele is already made gele so we send it to you in US you don't need to call anybody to come and tie gele for you you just put it like a cap we thank God we are able to do it through Facebook through Instagram and through YouTube so that has really been helping us so and uh, promote our business so tí a bá parí iṣẹ́ tí wọ́n rán kán gbé ságbádá inú wa máa ń dùn pé à ah, pé kọ́lọ́hún kó bless iṣẹ́ ọwọ́ wa o iṣẹ́ ọwọ́ wa lélẹ́yìí o so ó ní nǹkan tí àwọn irinṣẹ́ yẹn tó ń sọ ọkọ̀ ó ní kí lọ mú ó jẹ kí lọ kó ó jẹ kí lè yàwó ó jẹ kó tó kèmí náà kó tó kèmí náà kó tó kèmí náà kí lọ mú ó kí lọ kó ó kí lè yàwó ó kó tó kèmí náà